إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المهتدي ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المهتدي ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يقول سبحانه وتعالى يا بني ادم قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس تقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún un à ń sáde ọlọ́run kúrò níbi gbogbo aburú a sì ń wá ìrànlọ́wọ́ ọlọ́run lórí ara wa ẹni tí Allah bá fi mọ̀nà tó ṣe ní mùsùlùmí ní olùmọ̀nà ẹni tí Allah bá ṣì lọ́nà kò mà ní rí ẹni tí ó fi mọ̀nà mọ́ mo ń jẹ́rìí pé dájúdájú. kò sí ọlọ́run kan tí a gbọ́dọ̀ jọ́sìn fún ní ọ̀nà òdodo àyàfi Allah mo sì ń jẹ́rìí pé dájúdájú ànábì wa òjíṣẹ́ wa Muhammad ẹrúsìn rẹ̀ ni kí ìkẹ́ àti ọlà lọ́wọ́ kí ọmọ bá ànábì wa náà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. mo kí gbogbo wa kú júmọ́ à òní júmọ́ à òní déètì rẹ̀ ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty sixth oṣù kẹwàá ọdún fourteen forty three ọjọ́ kẹrin kẹrìndínlọ́gbọ̀n twenty six oṣù kẹwàá oṣù sawal, ọdún fourteen forty three àkórí kútùbà wa ní òní ẹ̀yin obìnrin ẹ para mọ́ ẹ̀yin obìnrin ẹ para ó ní àkórí kútúbà wa ní òní. nínú súra al-A'raf Quran seven aya twenty six Allah subhanahu wa ta'ala ó sọ pé ya bani Adam ẹ̀yin ọmọ Adam. nínú ọ̀nà tí Allah máa ń gbà pé àwọn ẹ̀dá rẹ̀ ọ̀kan nínú rẹ̀ òun ni kó fi wá sí sí ọ̀dọ̀ baba ńlá wa Adam aleyhisalaam nígbà míì yóò pè wá yóò fi wá sí síbi ìgbàgbọ́ yóò sọ pé yá ayíwá lẹ́dínà àmánù nígbà míì yóò pè wá sánpáná yóò sọ pé ya ayu anas ọ̀nà ìpè ó máa ń sopọ̀ mọ́ ohun tí ọlọ́run bá fẹ́ sọ fún wa. ohun tọ́lọ́run fẹ́ sọ fún wa nínú àyà yìí ó yẹ ká mọ̀ wípé bí ọba tiẹ̀ jẹ́ onígbàgbọ́ òdodo tí e ṣe mùsùlùmí ọsá gbà wípé èso ọmọ ẹranko ọmọ ènìyàn ni ọ ọgbà pé kìí ṣe ewúrẹ́ ló bí ọ kìí ṣe àgùntàn ló bí ọ èso ọmọ òbúkọ ọmọ ádámà ni ọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá gbà pé ẹ ìṣe ọmọ ẹran tẹ́ ẹ gbà pé ọmọ ènìyàn nìyín ọmọ ádámà nìyín Allah fẹ́ bá wa sọ̀rọ̀. ọ̀rọ̀ tí ó kan aráalé tó kan ará oko ọ̀rọ̀ tó kan mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí ó ní ọ̀rọ̀ tí ọlọ́run fẹ́ bá wa sọ. So nínú suratul A'raf aya twenty six. Allah subhanahu wa ta'ala ó sọ pé qad anzalina aleikum libasa akúkú ti sọ aṣọ kalẹ̀ fún yín láti sánmà àti sọ aṣọ aṣọ àti sọ ọ́ kalẹ̀ fún yín aṣọ náà yùwárí ìsàwò àtìkùn ẹ má fi bo ìwò ara yín ni o ẹ̀yin ọmọ ádámà ẹ̀yin ọmọ ènìyàn a ti sọ aṣọ kalẹ̀ fún yín láti inú sánmà iṣẹ́ tí a yìí tá a fẹ́ kó ṣe fún yín òun náà ni pé kọmọ máa bo ìhòhò ara yín wàríṣà a tún sọ ohun àmúsọ̀rọ̀ dúkìá oníranran tó yàtọ̀ sí aṣọ a tún sọ ọ́ kalẹ̀ fún yín láti inú sánmà nítorí náà ẹ máa fi aṣọ bo ìhòhò ara yín ẹ̀yin ọmọ ádámà. ẹ máa fi aṣọ ẹ máa fi bo ìhòòhò ara yín ṣé ẹ̀yin ò ẹ gbọ́ ìtàn ni wípé èṣù òun ló fẹ́ fi yín ṣẹ̀sín ló fi ìhòòhò baba ńlá yín àti ìyá ńlá yín hàn sóde kó tó wá di pé àwa aṣọ aṣọ kalẹ̀ pé láti sìn lọ èṣù fẹ́ ó fẹ́ sọ ọ́ doníhòhò ni ìwọ ádámà àti ìwọ hàwá ó fẹ́ sọ ọ́ doníhòhò ni ṣùgbọ́n àwọ ọlọ́run àní sọ ọ́ doníhòhò àwa sọ aṣọ kalẹ̀ fún yín kẹ́ ẹ máa fi bo ìhòhò ara yín. ǹjẹ́ ẹ̀yin ọmọ ànábì ádámà tòní ǹjẹ́ ẹ wá ń daṣọ́ bo ìhòhò bí o. ṣé ń fi aṣọ bo ìhòòhò ara yín. bó tilẹ̀ gà sí pé àwọn obìnrin àwọn ni mo fẹ́ dojú ọ̀rọ̀ kọ jù lọ ṣùgbọ́n àwọn ọkùnrin náà ti rìn ìhòòhò àwọn ọkùnrin àwọn náà ti rìn ìhòòhò nígboro ṣòkòtò ti ń jábọ́ nídìí àwọn ọkùnrin báyìí ṣòkòtò wọn kò dó sídìí mọ́ wọ́n sì ń jábọ́ sí bẹ̀bẹ̀rẹ̀ di wọn. ṣùgbọ́n tàwọn obìnrin ló burú jùlọ. lẹ́yìn náà aláwọ̀ tẹ̀ wájú ó ní wàlíbáṣu tẹ́kùwá zálìkà kọ́ ìrùn. tá a bá ní kẹ́ ẹ wọṣọ kẹ́ ẹ bo ìwà ara yín. aṣọ kan tún wá ń bẹ tó tún lọ́lá. ju péyàn bo ìhòhò lọ òun náà ni aṣọ ìbẹ̀rù ọlọ́run aṣọ ìbẹ̀rù ọlọ́run wàlíbáàsù tẹ́kù wà dáàlì kakọ́ ẹ̀rọ aṣọ ìbẹ̀rù ọlọ́run òun mọ̀ tún ó lóore ju ọ́dínárì aṣọ tá a fi bo ìhòhò lọ kí ni ń gaṣọ ìbẹ̀rù ọlọ́run aṣọ ìbẹ̀rù ọlọ́run ìtumọ̀ méjì ni àwọn àfáà túmọ̀ rẹ̀ sí ìtumọ̀ àkọ́kọ́ òun náà ni pé nígbà ní òun sọ aṣọ fún wa ká bo ìhòòhò wa ìwọ tí ọba wa tì torí àṣẹ pa yìí tó ń bo ìhòòhò rẹ ó ti ìwọ tó bá ti torí àṣetọ́lọ́run bá pa wáyì pé ká daṣọ bo ìhòòhò ara wa tó wá ti torí rẹ̀ tó ń bo ìhòòhò rẹ̀ ó ti wá aṣọ ìbẹ̀rù ọlọ́run àwọn kan ní ìtumọ̀ rẹ̀ nù àwọn kan ní ìtumọ̀ rẹ̀ ni pé tí a bá wọ aṣọ tá a fi bo ìhòòhò wa ó lè má fi hàn pà ọlọ́run tó ga sí pé a kàn bó ìhòòhò ni kò fi hàn pé olùbẹ̀rù Ọlọ́run ni wá nígbà tí àwọn nǹkan tí ò yẹ kó wà lára aṣọ yẹn tí bá ń bẹ lára aṣọ. bí àpẹẹrẹ ní ìsìn wọn là gbọ́dọ̀ wọ aṣọ tí wọ́n ya àwòrán nǹkan ẹlẹ́mìí lára. aṣọ tọmọnìyàn wọ̀ tó fi bo ìhòòhò rẹ̀ tó wá jẹ́ kìkìdá àwòrán nǹkan ẹlẹ́mìí kì í ṣaṣọ ọ̀bẹ̀rù ọlọ́run lódodo ó bo ìhòòhò ara rẹ̀ ṣùgbọ́n fún wípé aṣọ náà wọ́n ya orí àwọn èèyàn kan àwòrán àwọn èèyàn kan àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́mìí wọ́n yà sí lára irú aṣọ bẹ́ẹ̀ kì í ṣe aṣọ ìbẹ̀rù ọlọ́run bákan náà èèyàn lè wọ aṣọ kó fi bo ìhòhò àmọ́ tó ga sí wípé yóò máa fi aṣọ yìí yóò máa fi máa yapa àṣẹ ọlọ́run ni àwọn aṣọ kan ń bẹ tó ga sí pé ẹni tá a bá ti bá nínú ẹ̀ àti máa ń gbà wípé hmm, masha Allah ẹni rẹ ni àwọn aṣọ kan ń bẹ tó ga sí pé ẹni tó bá ti gbé wọ̀ àwùlẹ̀ ní máa ṣẹ̀ máa sọ pé tọ́ọ̀gì ní ni àbí kírímínà àníṣe máa béèrè pé aṣẹ́wó nìyí ni àbí ẹ̀ ìṣàṣẹ́wó irú àwọn aṣọ bẹ́ẹ̀ àwọn èèyàn wá lè wọ̀ tó wá ga sí pé ibi tí ò yẹ ká ti bá wọn láti wá bá wọn. agasi pé aṣọ tó wọ̀ yẹn ń gbà náà kò ní í ṣiṣẹ́ ìbẹ̀rù ọlọ́run lára rẹ̀ ọkàn fi bo ìhòòhò ni torí àṣẹ ká bo ìhòòhò ara wa àṣẹ tó jẹ́nẹ́rà ni fún gbogbo ọmọ ànẹ́bí ádámà ṣùgbọ́n àṣẹ ká wọ aṣọ kó fi hàn pé olùbẹ̀rù ọlọ́run ni wá àṣẹ yẹn wà special fún àwọn onígbàgbọ́ òdodo bí àpẹẹrẹ kí obìnrin kó wọ gẹ̀lì bàbà àṣẹ tó wà spẹ́ṣíà ni fún àwọn obìnrin kí wọ́n gbọ́ nígbàgbọ́ òdodo tó dá sí pé tá a bá ti rí obìnrin kan tó wọrú aṣọ yẹn a ní èrò èrò èrò èròkírò a ní èrò sí èròkírò a ní èrò sí a gbà pé a obìnrin ti ń lọ yìí pẹ̀lú gẹ̀lẹ́ bàbá àtọwọ́ yìí ẹni rẹ ni. ṣùgbọ́n ọwọ́ aṣọ tí a fi lè ṣí mọ́ ẹni rẹ ni ó lè má ṣiṣẹ́ tọ́ ti ń bẹ lẹ́yìn abẹ́ aṣọ òun ó lè má ṣiṣẹ́ tọ́ ti ń bẹ lábẹ́ aṣọ òun ó dìgbà tó o bá ṣiṣẹ́ tọ́ ohun tó sopọ̀ mọ́ aṣọ yẹn ká tó sọ pé aṣọ tó wọ̀ ó ti kúò ní ìpele ìbò ìhòòhò ó ti bọ́ sí ìpele aṣọ ìbẹ̀rù ọlọ́run. bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin ìmúra kan wà tó ga sí pé tó máa ti rí wa kódà bá àmọ́ bíi tí alif dorí kọ wọ́n mọ̀ sọ pé àfáà mọ̀ pè wá láàfáà kódà ká mọ̀ mọ́ ibi tí alif dorí kọ nù tíà wọ́n mọ̀ pè wá láàfáà wọ́n sì máa ṣàpọ́nlé wa wọ́n máa ṣe àpọ́nlé wa kódà tá a bá pàdé àwọn ọlọ́pàá lójú ọ̀nà wọ́n ní àá ah, àfà ẹ pẹ̀lẹ́ o ẹ ẹ ẹ fún àmọ́ yín nìkan wọn ò ní àpúròṣì wa bí wọ́n ṣe àpúròṣì ọmọkùnrin eléyìí tó sọ irun ẹ̀ di dàda ọ̀sán gan tó gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ dì í tọ́wọ́ aṣọ orí tọ́wọ́ aṣọ tí ò bá ọpọlọ mu wọ́n ní wait stop stop wetin you carry wọ́n fẹ́ tú ẹrù tiẹ̀ wò ǹjẹ́ wàá mọ̀ wípé ẹlòmíì yóò wá gbé aṣọ ìjẹni ọlọ́run wọ̀ wọ́n kàn fi bo òhòwò ni o kò fi bẹ̀rù ọlọ́run lọ́lọ́run fi wá ń sọ nísìnyí pé ọ̀tọ̀ ni aṣọ kábo ìwòwò ara ọ̀tọ̀ ni aṣọ ìbẹ̀rù ọlọ́run tó o bá ti wọ aṣọ fi bẹ̀rù ọlọ́run má jẹ́ ọmọ lórí pé o fi bo ìwòwò nìkan torí ẹni tó bá wọ aṣọ tó fi bẹ̀rù ọlọ́run onítọ̀hún ó lóore wájú ọlọ́run ju ẹni tó wọ aṣọ tó fi bo ìhòhò rẹ̀ lọ torí pé kódà bí kèfèrí tó bá wu aṣọ láyé tó fi bo ìhòhò ara rẹ̀ yóò wọ náà yóò wọ náà bí kèfèrí tó bá wu aṣọ láyé tí ò mọ síra lẹ̀ kò ní kọ́ mọ̀ wọ náà àmọ́ ìwọ tó jẹ́ mùsùlùmí tó bá wọ aṣọ tó fi bo ìhòhò rẹ̀ ó gbà ládá lórí rẹ̀ tó o bá wá wá wọ aṣọ yẹn tó jẹ́ ìpele ìbẹ̀rù ọlọ́run tó o fi ń ṣiṣẹ́ ìbẹ̀rù ọlọ́run tó o wọ jàlámíà tó o fi ṣiṣẹ́ ìbẹ̀rù ọlọ́run tó o wọ agbádá tó o fi ṣiṣẹ́ ìbẹ̀rù ọlọ́run tó o wọ bùbá tó o fi ṣiṣẹ́ ìbẹ̀rù ọlọ́run tó o wọ àbáyá jẹ̀lìbáàbù tó o fi ṣiṣẹ́ ìbẹ̀rù ọlọ́run títí ẹ títí ẹ lọ́wọ́ agagùn lọ́dọ̀ ọlọ́run nínú ládàá. Allah ní ذلك من آيات الله ايتا سو يو wa n'inu نينو ami امي o te ma ri lara awon eyan kan to ga si wipe aso ti won ko ni pe won kan fi bo owo ara o won fi beru olorun ni dalami ateni kan wa wa sinu masalasi laari okunrin mi ti o wo lo si hoteli abi dalami ateni kan wa sinu masalasi lọkùnrin mi ó wọ̀ jókòó ibi tí wọ́n ti ń mu ọtí. ó bo hòhò ara ẹ̀ ń tòótọ́ ṣùgbọ́n kò fi aṣọ bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run la'allahum yadhakkarun ọlọ́run náà sọ o kẹ́ ẹ lo àwọn títà ń o kẹ́ ẹ lè ni o ká bẹ̀rù ọlọ́run. ẹ̀yin sọ wípé ohun tó jẹ́ àfojúsùn lórí kútúbà tòní òun náà ní kí ẹ̀yin obìnrin kẹ̀ para mọ́. àyàtà kétàn yìí tá a sì túmọ̀ yìí ó kó ọkùnrin ó kó obìnrin sínú. ẹni tó yọ ọ́ lẹ̀ ni ẹni tó bá ríra rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹran tó lóun èso ọmọ ènìyàn pé ọmọ ẹran kó lòun. obìnrin tó bá ti rìn òhò ó ti gbé rẹ̀ kúrò ní abẹ́ ọmọ ádámà. ó ti gbéra rẹ̀ sí abẹ́ ọmọ ẹranko gbogbo àwọn obìnrin tẹ́ ẹ rí tí wọ́n ń rí òhò nígboro wọn yẹn wọn ò ríra wọn gẹ́gẹ́ bí ọmọ ànábì ádámà bí kò sí pé wọ́n ríra wọn gẹ́gẹ́ bí kíni ọmọ ẹranko ẹ rí pé ẹranko kan tí máa bòdì kò sí ẹranko kan tí máa gbogbo ìdí ẹranko ni máa wà ìdínú tó fi dá sí pé àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹranko láàrin wa náà fi ń sídìílẹ̀ náà fi ń sí gbáyàálẹ̀ náà fi ń sí ìtànlẹ̀ ẹlòmíì ó wọṣọ aṣọ tó wọ̀ ẹ sì máa ní a ah, eléyìí máa ṣe èèyàn o bẹ́ẹ̀ ni kì í ṣe èèyàn kì í sọmọ ènìyàn ẹranko ni ọmọ ẹranko ni tọ́ọ̀ ṣe wá rí ẹ̀yin obìnrin ọ̀rọ̀ kẹ́ ẹ bo ìwòwò yín ó mà lágbára gan ó ní agbára gan o kí ẹ̀yin obìnrin kẹ́ ìwòwò yín ó lágbára gan ni o torí wípé nínú nǹkan tí yóò ṣe sábàbí tí àwọn obìnrin ò fi wọná púpọ̀ ò ṣíṣí ìhòòhò ara sílẹ̀. Si níta ṣíṣí ìwòwò ara sílẹ̀ nígboro anabi sallallahu alayhi wa sallam ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ anabi ní àwọn ìjọ méjì kan ń bọ̀ lópin ayé wọ́n ń bọ̀ lẹ́yìn ìgbà tí mi bá kú láyé tán èmi ò tí ì fojú rí wọn o ṣùgbọ́n ẹ padà rí wọn wọn á wá sílé ayé ó sọ ìjọ àkọ́kọ́ ó fi ọ̀rọ̀ wọn tì ọgọ́tọ̀rọ̀ bá kàn rọ tiwọn ìran yín létí ó wá fi àwọn obìnrin ó fi wọ́n ṣe ìjọ kejì ẹ wá gbọ́ oríkì tó fún àwọn obìnrin bẹ́ẹ̀ ó ní àwọn obìnrin kan ní o nìsáún kàṣíyàtún àríyàtún nìsáún kàṣíyàtún àwọn obìnrin kan ní o wọ́n wà lópin ayé òpin ayé náà la sì ànábì òpin ayé lànà ìdúwà Muhammad sallallahu alayhi wa sallam. ó láwọn obìnrin kan tí wọ́n wọ aṣọ wọn ò ní aṣọ tí wọ́n wọ̀ sára àríyá ṣùgbọ́n bí wọ́n ṣe wọṣọ yìí wọ́n wà ní hòhò bí wọ́n ṣe wọ aṣọ sẹ́ wọ́n wà ní hòhò kí ni ó mú yàn wọṣọ sọ́rùn tí ó tún wà ní hòhò ọ̀kan nú ọ̀nà mẹ́ta ó gbà wọ aṣọ sọ́rùn torí pé kíyàn wọṣọ ó yẹ kó fi bo ìhòhò ni òun wá wọ aṣọ ó tún wá wà ní ìhòhò ọ̀nà mẹ́ta làwọn àáfàá ṣàlàyé fún wa wípé ó lè mú kí obìnrin kó lóun wà nínú aṣọ kó wọṣọ àmọ́ tóun ti bẹ́ẹ̀ ó wà ní ìhòhò bu apá rẹ̀ tí ò bu ẹsẹ̀ rẹ̀ ìhòhò ló wà o obìnrin tó bá wọ aṣọ aṣọ tó wọ̀ yìí kò wá bu apá kò bo igbá àyà kò bu ẹsẹ̀ rẹ̀ àwọn èèyàn ń rí pọ̀lú apá rẹ̀ wọ́n ń rí pọ̀lú ẹsẹ̀ rẹ̀ níta wọ́n ń rí gbáàyà rẹ̀ níta ìhòhò ló wà. gbogbo àwọn mínísíkẹ̀tì báklẹ́sì amlẹ́sì tóbìnrin ń wọ̀ jáde síta èèwọ̀ ni tọ́ ọ bá ti lè wọṣọ obìnrin là ń sọ o tí kò bo apá rẹ tán tí ò bò dé ọrùn ọwọ́ tọ́ ọ bá ti lè wọ aṣọ tí ọrùn rẹ tára àtanú rí ń ta. tọ ọba bá ti lè wo aṣọ tí wọ́n ń rí gìgísẹ̀ rẹ obìnrin níta lójú tiẹ̀ òwòṣọ lọ́dọ̀ ọlọ́run ìhòòhò ló wà ọ̀nà kanu ọ̀nà kejì aṣọ tóbìnrin wọ̀ sára tó ga sí wípé látara aṣọ yìí ó wá dàbí dígí ó dàbí gíláàsì aṣọ tó dàbí glass ó transparent débi pé tí bá ń lọ ń ta àwọn èèyàn mọ kọ́lọ̀ pátá tó wà nídìí ẹ̀ wọ́n wọ wọ́n mọ kọ́lọ̀ bra tó wọ̀ sídìí látara aṣọ yìí aṣọ yìí balẹ̀ lára ẹ̀ ń tòótọ́ ṣùgbọ́n wọ́n mọ irú àwọ̀ àwọ̀tẹ́lẹ̀ tó wọ̀ ó ti wà níhòòhò ó ti wà ní ìhòhò lójú ara tiẹ̀ ọ̀wọ̀sọ ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run tí ó lọ fàbọ̀ lọ bá ìdájọ́ oníhòhò tí ó wọ̀ náà lọ́lọ́run gbélé lórí. obìnrin ò gbọ́dọ̀ wọ aṣọ káwa máa rí àwòrán bra rẹ̀ látẹ̀yà bí aṣọ níta obìnrin ò gbọ́dọ̀ wọṣọ káwa máa rí àwòrán pátá rẹ̀ láti inú aṣọ tó wọ̀ níta. obìnrin tó bá ti wọ̀ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ wọ jáde tó bá ti wọ̀ jáde odò ní ihò ọ̀nà kẹta tóbìnrin ó gbà wọ aṣọ tí ò ní kú ò pò oníhòhò lọ́dọ̀ ó ní obìnrin kóbìnrin tó bá wọ aṣọ tight jáde obìnrin tó wọ tight ń pa aṣọ kan ní tight aṣọ tí ó máa fún mọ́ra gádígádí bí aṣọ sọmọdọ̀bọ aṣọ tó dá sí pé tóbìnrin bá wọ̀ ọ́ àwọn ibi tó máa ń ga lára obìnrin yóò wá ga sí àwọn èèyàn wá dá mọ̀ lọ́tọ̀ wọ́n dá tíwájú mọ̀ lọ́tọ̀ wọ́n dá tẹ̀yìn mọ̀ lọ́tọ̀ wọ́n dá bí ó ṣe tóbi tó àti bó ṣe gbẹ tó bó ṣe tírín tó wọ́n dá lára aṣọ náà lójú tiẹ̀ ọwọ́sọ lọ́dọ̀ ọlọ́run ó wà ní òhù. ẹ̀yin obìnrin ẹ kíyèsí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí. kò sẹ́nìkan nínú yín tó lè bọ́ ọ̀ta láì wọ pátá láì wọ búrà láì róró láì wọ bùbá ó ti ya wèrè nu. ṣùgbọ́n wèrè yẹn lẹ dámọ̀ wèrè eléyìí tẹ́ ẹ̀ dámọ̀ tẹ́sí mọ̀ ní wèrè pé ó wọ aṣọ ó tún wà ní òhò bíi wèrè ó ní èyíkéyìí obìnrin tó bá wọ aṣọ ní ọ̀nà kan nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a mú wá yẹn aṣọ tó o wọ̀ tó fi abala kan lẹ̀ nínú ara rẹ níta ìhòhò ló wà aṣọ tó o wọ̀ tó fi àwòrán àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ hàn níta níta gbangba ìhòòhò ló wà aṣọ tó o wọ̀ tó táìtì mọ́ ara rẹ̀ tó o wọ̀ jáde síta ìhòòhò ló wà ọkàn lérò pé o wọṣọ ni ìhòòhò ló wà. ṣe wá rí àwọn obìnrin tí wọ́n máa ń wọrú táìpù aṣọ yìí àwọn obìnrin tí wọ́n wọrú táìpù aṣọ yìí wọ́n ní oríkì wọ́n ní àbùdá wọ́n ní ṣesí ìṣesí wọn náà ni pé mọ ìlàtún mùmí ìlàtún àwọn obìnrin tí wọ́n fẹ́ máa wọ táìtì jáde àwọn obìnrin tí wọ́n fẹ́ máa wọ miniskirt jáde àwọn obìnrin tí wọ́n fẹ́ máa wọ sómi iyọ̀ iná jáde wọ́n máa jẹ́ mọ ìlàtún wọ́n máa jẹ́ obìnrin tí máa fẹ́ rìn tí máa fẹ́ yan lójú àwọn ọkùnrin wọ́n máa fẹ́ fi ìrìn wọn wọ́n máa fẹ́ fi dá wàhálà lẹ̀ nígboro wọ́n máa rìn wọ́n máa rèdí wọ́n máa yí sọ́tún wọ́n máa yí sósì àwọn obìnrin tí wọ́n bá ti jẹ́ awọ wà ní báyẹn ìrìn tí a máa rìn níta ìrìn kòkòkà tẹ́ fi já sí pé tí wọ́n bá ń lọ táwọn ọkùnrin bá wà níta àwọn ọkùnrin wọn ò ní rí bòmí wò mọ́ àfi ọ̀dọ̀ rẹ̀ torí wípé ó fẹ́ jẹ́ kí wọ́n mọrú àwọ̀ pátá tó ń wọ̀ kórí wọn lè tọ́n bí ẹni tí ó mu ọtí yó tí ò ní gẹ̀ẹ́tì ara ẹ̀ mọ́ ó fẹ́ jẹ́ kí wọ́n mọ bí ṣéèpù bọ́dì ìhun bó ṣe rí bó ṣe tó bó ṣe máa yá àdìmọ̀ ìlàtùn yóò àdẹni tí ó máa rìn tí ó máa rèdí níta yóò máa rìn ẹ máa gbúrú ẹsẹ̀ rẹ̀ kóbìnrin rìn lọ yìí mùmí ìlàtùn ṣe wá ríro àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n tún wá máa jẹ́ ẹni tí ó máa fi iṣẹ́ kíyàn ó máa rìn òhò bẹ́ẹ̀ wọ́n máa fi lé àwọn ọmọ ìwé lọ́wọ́ wọ́n máa fi lé ọmọ wọn lọ́wọ́ ẹ wàá rí irú obìnrin bẹ́ẹ̀ tọba tọ́lọ̀ máa fún lọ́mọ obìnrin tọ́lọ̀ máa fún lọ́mọ obìnrin aṣọ tí ó mọ fi tírèènì ọmọ yẹn kíkọ́ ọmọ yẹn mọ wọ̀ láti kékeré ìwé tí ìyá náà ń wọ̀ ni ó mọ fi tírèènì ọmọ rẹ̀. ànábì wa sọ wípé rùúsù náà kàásímọ́tìlì bókútà lè máa yílà nínú ìròyìn tẹ́wàá máa rí lára àwọn obìnrin tí máa wọṣọ tí wọ́n tún wà ní hóhò òun ni pé tẹ́ ẹ bá ti wò wọ́n látòrí báyìí ẹ rí orí wọn tí ó ga gèlè mọ̀ orí wọn yóò ga wọ́n máa jẹ́ onírun alátàsímẹ́ǹtì àwọn obìnrin tí wọ́n wọṣọ ní òwò tí wọ́n wọṣọ tún wà ní òwò ẹ wù wọ́n dáadáa nínú ìṣesí wọn ni pé wọn ò lè má lo àtàsímẹ́ǹtì sí wọn. ìhórí wọn wàá ga yóò súké yóò súké bíi kí ẹ̀yìn ràkúnmí. tó sẹ́lulẹ̀ tó ga tó tó wá sẹ́lulẹ̀ ẹ wàá máa rí i pé áá ah, ah, obìnrin mà di nǹkan orí o áá ah, eléyìí mà ga o ara ìṣesí àwọn obìnrin tó bá fẹ́ mọ̀ wọṣọ ní hóhò nù obìnrin tí ò fẹ́ wọṣọ ní hóhò tí ò fẹ́ wọṣọ kó tún wà ní hóhò kò ní fi àtàsímẹ́ǹtì kún irun obìnrin tí ò wulẹ̀ wọ aṣọ tó wà ní hóhò obìnrin tí ò wáṣọ tán kó tún wá wà ní hóhò kò ní í jẹ́ obìnrin tí ó máa rìn tí ó máa rèdí ṣe ni ó tẹ́jú mọ́lẹ̀ tí ọ̀rọ̀ máa bá tiẹ̀ lọ àmọ́ torí wípé eléyìí ti wáṣọ sábàlá kan ó ti sí abala kan lẹ̀ ó fẹ́ dá fìtì náà lẹ̀ ó dá wàhálà lẹ̀ ó ń tí ó kó sínú ìjìyà ẹ̀ṣẹ̀ kòbókù ọgọ́rùn ó ń wá ẹni tí ó kó sínú ìjìyà lílẹ̀ lóko títí tẹ́mi ó fi bọ́ lára rẹ̀ lójú ọmọ sí gbogbo tí ń sìn so irun orí wọn yóò wá ga bíi kí ẹ̀yìn ràkúnmí ẹ̀yin obìnrin tẹ́ wá sí jimá lónìí ìròyìn yẹra rẹ wò ṣe ń bẹ lára rẹ tí bá ti ń bẹ lára rẹ ohun tó kù ọ́ kù ni pé kó lọ túbá o kó lọ túbá ikú ò gbọ́dọ̀ bá ọ lórí kọ̀ǹdíṣàn yẹn pàápàá jùlọ tó tún lọ fẹ́ kírun fọlọ́hún tó lọ fẹ́ kírun fọlọ́hún ọ gbọ́dọ̀ yọ apá lẹ̀ láìbò ọ gbọ́dọ̀ yọ ẹsẹ̀ lẹ̀ láìbò ó sì gbọ́dọ̀ wá aṣọ tó sọ ọ́ do ní òhò wá sínú mọ́sálásí obìnrin míì máa pàdé rẹ̀ yóò lòun wá kírun màá sì dá padà pé wo bó o ṣe múra sọ fẹ́ kó bá wa ni. amọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o tẹ́sìn wo sọ pé kí àwọ̀ obìn kájọ mọ́ tó sáfù papọ̀ àbẹ́rẹ́ pé ọpẹ́ ńlá ló jẹ́ àtúndúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tẹ́sìn wo fààyè lẹ̀ pé kóbìnrin ó jẹ́ lè mọ́mù àbátí rírun kí ní aṣọ táwọn obìnrin ń wọ̀ ẹlẹ́hàá nìkan ló lè ṣáájú kírun lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tá kí. ẹni ọba ò bá ti jẹ́lẹ̀ hà kò sí bó ṣe fẹ́ ṣáájú kírun fún wa tàrí irun kí ìdí ẹ̀ láàmú wò kò sẹ́ni tí ò ní wò díẹ̀ àgbàlagbà gan wò díẹ̀ torí pé ìmúra tó múra ìmúra kó mọ̀ járe irun kí ni ẹ̀yin obìnrin ẹ bẹ̀rù ọlọ́ọ̀nà ẹ bẹ̀rù ọlọ́run wàá máa gbọ́ tábà ní ọ bẹ̀rù ọlọ́run tó ọba gbọ́ sórí bó ṣe múra sí tó ń wọṣọ tó o sì wà nípò oníhòòhò yìí tó o tún wá ń di ẹrù sórí ẹrù tó ń dì sórí mọ̀ gbọ́ ànábì ní láyẹ̀dẹ̀kúnà lè já náà obìnrin tó bá bá bẹ́ẹ̀ kú kò ní wà lè jẹ́ náà o ànábì tọ́lọ́ ń fẹ̀sìn rán ọmọ ẹni tí ó wà lè jẹ́ náà ó sì mẹ́ni tí ò ní wọ̀ ọ̀gbọ́rọ̀ mi yé tó bá gá sí pé mi mo sọ pé òní wà lè jẹ́ náà nísìn o mọ̀ ní sí mo dé ọ̀run bọ̀ rí ni kì í wá sì ni mo sọ bẹ́ẹ̀ àdìsí náà ló sọ ànábì ló sọ wípé obìnrin tó bá kú sórí ìṣesí bẹ́ẹ̀ láàyẹ̀dẹ̀kú ná àlìjánà kò ní wàlìjánà èyàn ah, kọ́kọ́ jọ yín lójú ànábì tún sọ mí o ó tún ní wàláyẹ̀jídí náà rí hàhá kódà wọn ò ní gbòòrùn àlìjánà wọn ò ní gbòòrùn àlìjánà torí pé àwọn kan ò ní wàlìjánà tí wọn ó sì gbòòrùn rẹ̀ àwọn ti wọn wọn ò ní wọnú ẹ̀ wọn ò sì ní gbòòrùn ẹ̀ wàríhù ha tú jádù mí màsírátì hamsi mi àti amin ṣẹ́ẹ̀sì rí òórùn àlìjẹ́nnà níbi tó lágbára dé tó dùn dé ìrìn five hundred years síbi tálìjẹ́nnà wà láti mọ gbóòórùn rẹ̀ ìrìn five hundred years síbi tó wà láti mọ gbóòórùn àlìjẹ́nnà wo ohun tó fi kó bára rẹ̀ arábìnrin wo ohun tó fi kó bára rẹ látara aṣọ látara aṣọ o sì kó bára rẹ o sì fẹ́ sọ àlìjẹ́nnà o fẹ́ sọ di èèwọ̀ o fẹ́ sọ gbígbòòrùn àlìjẹ́nnà o fẹ́ sọ déèwọ̀ fúnra rẹ ẹ jẹ́ ọlọ́run ẹ jẹ́ ọlọ́run torí náà kí gbogbo ẹ̀yin obìnrin ẹ lọ tó yín ṣe kẹ́ ẹ para yín mọ́ ló jẹ́ sọ pé ẹ̀yin obìnrin ẹ para mọ́ ẹ para yín mọ́ o ẹ má rìn ìhòhò mọ́ o aláwọ̀ fi wá sí kòǹgẹ́rẹ́ o subhanaka lamu wa bihamdik ashadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk akimu salat.